àtọ̀rọ̀ ìkẹ́ àsọ̀láàtù fún ànábì wa Muhammad gbogbo àwọn ara ilé àwọn sahaba ògbẹ́ni tó tẹ̀lé lánàá ànábì bẹ́ẹ̀ lọ́n kó fi ìkẹ́ tí yìí kó fi wọn. ètò àdínà yóò sọ̀rọ̀ tí a máa ń gbọ́ òun ni ó tún bẹ̀rẹ̀ báyìí síwájú kí a tún máa bá kókó ọ̀rọ̀ tí ń bá lọ. ọjọ́ olùgbọ́wọ́ ètò yìí kí olúwa wa wọ́n ní ẹ̀san rẹ̀ ọkùnrin wa dúró ti ẹrù ọlọ́wọ́n ọba náà ọgbà wa tí a ń gbọ́ wa ètò tí àbí kókó ọ̀rọ̀ tá a máa sọ lónìí tó ń jẹ́ topic náà ni à ẹ̀tọ́ ọlọ́run bákan náà a ti ṣàlàyé haqqun nabiyyi sallallahu alayhi wa sallam ẹ̀tọ́ anabi sallallahu alayhi wa sallam àbẹ̀rẹ̀mìlá èyí tí ó kú ní òní òun náà ni huququl walidayn àwọn ẹ̀tọ́ àwọn òbí méjèèjì so òbí ẹni tó máa ní òbí ẹni wà náà ti mọ̀ ike al wal um ìyá àti bàbá òun ni wọ́n ń jẹ́ òbí so ẹ̀tọ́ wo ni wọ́n ní lórí ọmọ nínú nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ ni pé haqqul walidayni azimun so kí èèyàn mọ̀ pé àwọn ẹ̀tọ́ tí àwọn òbí ní lórí ọmọ ẹ̀tọ́ tó lágbára ni o ẹ̀tọ́ tó tóbi ni o wa ma'rufu fihima la yujaza dáadáa táwọn òbí ṣe fún ọmọ ọmọ ò lè lóun fẹ́ ṣẹ̀san rẹ̀ kò lè lóun fẹ́ ṣẹ̀san rẹ̀ kò rọrùn fún un máa ṣe dáadáa tí wọ́n kí èèyàn ó kí èèyàn ó hùwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ojú gbogbo ní ti ń jẹ́ iṣẹ́ rẹ̀ lọ tí máa ń ṣe kí n hùwà rẹ káwọn òbí eléré ni eléré ló jẹ́ nínú gbogbo iṣẹ́ rẹ tí yàn máa ń ṣe kò sí iṣẹ́ rẹ kátọ́ mi ènìyàn lè ṣe fún ẹnì kankan tó lè ju kí èèyàn máa ṣe dáadáa sí àwọn òbí ẹni lọ torí pé kí ni kábàlọ́ lè wọnú ayé al ọlọ́run jẹ́ kó yé wa pé ah, àwọn òbí yìí wọ́n ní àwọn ẹ̀tọ́ ńláńlá ó ní ẹ̀tọ́ gan-an lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó lẹ́yìn ìgbà tí ọlọ́run bá bá sọ fún wọn pé nínú alukur'an ń wò bọ́lọ́run bá ti ṣe ń sọ̀rọ̀ ara rẹ̀ tán báyìí ọ̀rọ̀ ẹni tí mo ń tẹ̀lé pé ẹ gbọ́dọ̀ wọ́n fún o òbí ni tó túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tá a bá ti rí ẹ̀tọ́ tọlọ́run ẹ̀tọ́ ọlọ́run á máa lọ pẹ̀lú ẹ̀tọ́ ànábì ni أتيعوا الله أتني وأتيعوا الرسول أشكنا لاري sọ̀rọ̀ ọlọ́run yìí sábà ṣẹpẹ́tì pé ẹ̀yà bóyá kẹtẹ̀lé ọlọ́run tọ̀ àbí ẹ̀tẹ̀lé ànábì ìtẹ̀lé ànábì ní ń jẹ́ ìtẹ̀lé ọlọ́run ìtẹ̀lé ọlọ́run ní ń jẹ́ ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam náà ànábì ní pé wa man yuti'i Allaha faqad ata wa man yuti'i ar-rasula faqad ata Allah ànábì ló yẹ ànábì yẹn tó bá ti ń tẹ̀lé àṣẹ ọlọ́run so a tó ń tẹ̀lé àṣẹ ti ní ànábì ká mọ̀ pé ẹni yẹn o ó ti ń tẹ̀lé àṣẹ ọba tó dànù so lẹ́yìn àwọn ẹ̀tọ́ méjèèjì yìí nítorí wọ́n tó máa tó ń jẹ́ kó yé wa pé ẹni tó tó ní ẹ̀tọ́ ńláńlá lérí ọmọ ẹ̀dẹ́ nìyẹn náà ni àwọn òbí wa sọ̀rọ̀ yìí ká wọnú Al-Qur'an tábà wọnú Surat Isra ẹ̀yà twenty three ló wà ní wàkọ́dọ̀ rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsanan ló wà ní èmi ọlọ́wọ́ ọba mo pa ọmọ ẹ̀dẹ́ ènìyàn láṣẹ pípé ọ̀gbọ́dọ̀ sin ẹlòmíì àfi èmi ọlọ́run nìkan ṣoṣo wa bil walidayni ihsanan kó sì wá máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ wọn làṣẹ mi tí mi ọlọ́run ọba tí mo tún pa ọ́ pé lẹ́yìn ìgbà tí o bá ti ń sìn ní ọlọ́run tó kù ni pé kó o máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ tọ́wọ́ tó lọ wọnú Suratul Nisa ayat thirty six olùwà ní wa'budullaha wa la tushriku bihi olùwà ní rárá sí mi ẹ̀rẹ̀ àṣẹ àkọ́kọ́ olùwà ní bákan náà àwọn òbí méjèèjì òbí rẹ méjèèjì ṣe dáadáa sí wọn o ṣe dáadáa sí wọn ṣùgbọ́n kan náà olúwa bá ní nínú àwọn ọ̀nà tí a máa ń gbà tí màá fi ń ṣe dáadáa ni pé kí n dúpẹ́ fọlọ́run hmm, olúwa ní anìṣkúrè lé wàlẹ̀ wàlẹ̀ dẹ́yíká ìlà ìyàlmọ́sírù nínú sóràtù Luqman aya fourteen olúwa ni máa dúpẹ́ fèmí ọlọ́run ọba bákan náà kò sì dúpẹ́ walidayk kò dúpẹ́ fún àwọn òbí rẹ̀ nishkurli walidayk dúpẹ́ fún mi dúpẹ́ fún àwọn òbí rẹ̀ ẹ̀rí tó bá ṣe máa rí nínú àwọn alukur'an ní àwọn ọ̀nà oríṣiríṣiríṣiríṣiríṣi lélẹ̀ so ó túmọ̀ sí pé ìṣe dáadáa sí òbí ìhùwà sí wọn ẹ̀tọ́ ni ẹ̀rí báyìí nínú alukur'an àwọn òbí ní ẹ̀tọ́ láńlá tó fẹ́ gbà ní ọwọ́ ọmọ tó ṣe pé tí ọmọ ọba fún òbí yẹn ọmọ yẹn máa dáràn o ọmọ yẹn máa ṣe àgbákò o tí kò bẹ̀rẹ̀ rí àwọn òbí rẹ̀ fún ní nǹkan tí olùwọ́ bá pè ní ẹ̀tọ́ wọn bí kò fún wọn dandan sí ni táwa pè lẹ́tọ̀ọ́ ó túmọ̀ sí pé tí èèyàn bá fún ẹnìyẹn yóò máa jẹ́ orúkọ míì orúkọ míì ni ó máa jẹ́ wọ́n wà ní mùsùlùmí tó jẹ́ olùṣèyàṣẹ́ bàbá náà ni ó máa jẹ́ sùkọ́mọkọ́mọ ṣàlà wọn bẹ̀ torí kí wọ́n jẹ́ olùṣèyàṣẹ́ bàbá kí wọ́n padà fọ́dọ̀ ọlọ́wọ́ bá bẹ́ pẹ̀lú orúkọ ọ̀hún àdánwò ńlá lọ́ba yẹn o kọlọmọṣẹ́ fanu wa. níbi afẹ́bẹ̀rẹ̀ láti máa ka àwọn ẹ̀tọ́ ẹ̀tọ́ tó ṣe pé gbogbo tí ń jẹ́ ọmọ ló gbọ́dọ̀ máa ṣe fún òbí rẹ̀ òwò tó bá kó bá ti ní òbí láyé tó bá ti ń rí àwọn nǹkan wọ̀nyí ń ṣe kó yá tó ń dúpẹ́ kó tó múra sí i ní tó bá ṣe pé tiẹ̀ bá kú díẹ̀ ká tó kó ètè tají kó ètè tají so فمن حقوق الوالدين على الأبناء برهما والإحسان إليهما tá a bá ń sọ pé ìṣe dáadáa sóbì ẹ̀tọ́ tí òbí ní lọ́dọ̀ ọmọ òun náà ní bẹ́rù rọ́hùnmá kí ọmọ wáre fún wa mm, ìwáre wal-ihsānu ilayhimā ìmá ṣe dáadáa sí wọn ìwáre ètò ṣe pé olùwọ́ bá sọ pé wáre lélẹ́yìí ètò ṣe pé àlàáda yín náà ni ọ̀sọ́ wípé ìwà rẹ ni lópin ìgbà tí kò bá ti takò kankan nínú ṣẹ̀ríà ọlọ́run àmọ́ tí ẹ̀yin bá pe kíní kan ní ìwà rẹ tí èèyàn bá pe kíní kan ní ìwà rẹ àmọ́ tẹ́ padà wá lọ léwu nínú ṣẹ̀ríà ọlọ́run tẹ́ wá rí pé ah kíní ti takò nǹkan tí olúwa ní ká má ṣe o sòrìyàn gbọ́dọ̀ ṣerú nǹkan yẹn ọgbọ̀dọ̀ ṣe fún wa àmọ́ ọ̀nà olè ń wà gbé ìgbà pẹ̀lú ògùn ọlọ́run àmì ẹ̀lọ́ kan ẹ kí n má pèjú rẹ kan fún wa ẹ máa wọlé sí i tó bá ní ìwà rẹ ìwà rẹ bẹ́ẹ̀kìdìmọ̀tì ìhìmà ìyẹn gbọ́dọ̀ máa ṣe bọ̀ yìí sìn wọn ìtumọ̀ tó ṣe bọ̀ yìí sìn wọn ni pé bẹ́ẹ̀kìdìmọ̀tì ìhìmà ìyẹn gbọ́dọ̀ máa sẹ́ẹ̀fù wọn kí wọ́n máa ṣiṣẹ́ fún wọn wọ́n fẹ́ fọṣọ báwọn fọ̀ ọ́ wọ́n fẹ́ fabọ́ báwọn fọ̀ ọ́ wọ́n fẹ́ ran oníṣẹ́ bí kan ran oníṣẹ́ ní jẹ́ pé èèyàn ń sìn wọ́n nù wọ́n lè bá mi ra kíní wá wọ́n lè bá mi ṣe kíní wá wọ́n lè bá mi lọ báyìí so wọ́tọ́ àti ìhìnmá èèyàn sì gbọ́dọ̀ máa tẹ̀lé wọn wọ́tọ́wọ́ dùdù èèyàn gbọ́dọ̀ máa fi ìfẹ́ hàn sí wọn ètí ń jẹ́ pé bírù nù ṣe dáadáa sí wọn watawaddudu ilayhima wal infaqu alayhima kó máa ná owó fún wọn ẹni pé máa ṣètọ́jú wọn pẹ̀lú owó rẹ wa mu'amalatuhuma bi husni khuluqin wa adabin kí wọn máa bá wọn ṣe pẹ̀lú ìwà tó dáa pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ṣe ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ rẹ ìyá máa fi ń bá òbí yẹn lò gbogbo ìtàn sọ yìí ó gbọ́dọ̀ jẹ́ níta ń pè ní dáadáa so àmọ́ dáadáa tá à ń sọ yìí ó gbọ́dọ̀ tako ìlànà kankan nínú ìlànà òjíṣẹ́ ọlọ́run bóyá nìsín òbí yàn èèyàn ní pé kí n jura yẹn lọ láti mọ ọ̀ràn yàn níṣẹ́ òbí yàn wá ní a ọ̀lẹ́ bá mi ra ọtí wá so so bí wọ́n ní kẹ́ ẹ máa ṣe dáadáa sí wa nínú ẹ̀sìn kẹ́ ẹ máa tẹ̀lé àṣẹ tá a bá pa yín ìṣe tá a bá ran yín kẹ́ máa jẹ kí òbí wọn lè bá mi ra ọtí wá sùúrù yẹn èèyàn lè bá wọn rà àmọ́ yóò jẹ́ pé pẹ̀lú ẹ̀kọ́ lèèyàn fi ní rà tó ti yé bá wọn so ó ní bá wọn rà á sì ní gbó wọn lẹ́nu ó sì ní bú wọn so ọ̀nà méjì wàhálà ṣẹlẹ̀ nu ìyẹn wà bí yóò ṣe bálánsì equation yìí wọ́n bí Al-Hasan al ọ̀kan náà àwọn aṣáájú wa nídìí ẹ̀sìn ni rahimahullahu ta'ala àgbà tí wọ́n ń bi wọ́n pé malbirru alwalidain kí ni ń jẹ́ ìṣe dáadáa sóbì gan hmm, kí ni ń jẹ́ ìṣe dáadáa sí òbí qal hasan basri wa ni an tabdula lahuma ma malakta kọ́ máa ná nǹkan tó bá ní fún wọn ẹni pé owó rẹ tó bá ní máa ná fáwọn òbí rẹ èèyàn ń ṣe dáadáa sí wọn ọmọ gbọ́dọ̀ ya aláìní máa náwó fòbí hmm. pàtàkì jùlọ tí àwọn òbí wọn bá ti wà ní bùkátà tó ṣe pé wọn à lówó lọ́wọ́ aláìní eh, ojúṣe ọmọ ni kó ná owó fún wọn ọmọ tó lówó tóbi rẹ̀ wá ń sọ́fà tóbi rẹ̀ ń jìyà tóbi rẹ̀ ń tọrọ bára kàkiri ẹ rí àwọn ìyá míì láwọn ìyá mi wọ́n sì mọ̀ tọrọ bára káàkiri ẹ̀rí wọn ẹ̀rí wọn láwọn àyè kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan tẹ́fà wádìí ẹlòmíì ẹ̀rí kọ́ lọ́mọ kọ́dọ̀ ẹlòmíì ọmọ gidi lónìí àwọn tó mọ ọ̀rá yìí tiẹ̀ tí ọ̀rá yìí tiẹ̀ tó ṣe pé ọ̀tọ̀ ni tí ọmọ yẹn kúlé àyà ọ̀tọ̀ ni tó kúlé ọkàn láì sí èméjì ọmọ yẹn ìyá òun ló bá bòmí lọ nítorí bá ní máa na fóbi rẹ̀ fẹlẹ́mìí yóò rò pé bóyá kí ọmọ náwó fún àwọn ọmọ yẹn nìkan náà lọ́jọ́ ràn yàn àbíyàwó ìyá yẹn náà bàbá yẹn tó bá jẹ́ aláìní dandan ní yóò náwó fún wọn bákan náà wọ́n tó tẹ rí òmá fi máa àmọ̀ràn máa tẹ̀lé wọn àṣẹ táwọn méjì bá pa ọ́ pé kò ṣe máa lẹ́mú yẹ kún màá ṣùyà ẹ̀rí báwọn hasan basoro ló bá yan ó ní tí ìbá ti ṣe pé ẹ̀ṣẹ̀ náà ni o tí ìbá ti ṣe pé ẹ̀ṣẹ̀ tẹ̀lé tí ìbá ti pẹ́ ní kò ṣẹ ọlọ́run ọba náà ni àwọn tó wá jẹ́ pé àṣẹ tí wọ́n ń pààyàn àbí ibi tí wọ́n fẹ́ tìyàn sí àbí iṣẹ́ tán ní kéèyàn bá wọn ṣe wá ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ àkínyàn máa dá wọn lóhùn wọn dá wọn lóhùn so tábà ní kí n ṣe dáadáa sí òbí tá à ń ṣàlàyé yìí tí a gbọ́ àlàyé rẹ̀ látọ̀dọ̀ Al-Hasan Al-Basri tábà lọ wọnú Al-Qur'an nínú ẹ̀tọ́ yìí pé ẹ̀tọ́ ká ṣe dáadáa sí wọn ẹ̀ á bá nínú al olùwọ́ba ló ní wasaina al-insana biwalidayhi husnan olùwà ní àwàlà sàsọ́ọ̀lẹ̀ fọmọ ẹ̀dẹ́ nìyà ní ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ so iṣẹ́ dára sí òbí ó jẹ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó ṣe fún àwọn òbí rẹ̀ kódà àwọn ànábì ọlọ́run wọ́n jẹ́ ìmọ̀ṣẹ́ra sóbi ẹni wọ́n jẹ́ kólókòló ẹ̀mìyà ìwà àwọn ànábì ọlọ́run ni ìwà àwọn ẹni rẹ̀ ni ẹ̀rí nígbà tí ọlọ́run bá ń sọ nípa anabi Yahya alayhi salatu wa salam wàtọ́lọ́ bá ní nípa anabi Yahya ní wa barran bi walidayhi wa lam yakun jabbaran asiyan lọ́wọ́ ń ṣeré anabi Yahya barran bi walidayhi ẹni rí ni wọ́n máa ń ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ìgbà tọ́lọ́run bá ń ròyìn rẹ̀ nìyẹn o so kẹfìmọ̀ pé ní ọlọ́ni bá rà ẹni tó dá sáwọn òbí rẹ̀ ni ẹni tó mọ̀ ń hùwà rí fáwọn òbí rẹ̀ ni ọ̀làmú yẹ kún jabbaran asiyan olùwà ni kì í ṣe jabbar ẹni tí ó máa ń jẹ àwọn èèyàn nípa ẹlẹ́ṣẹ̀ asiyan ẹlẹ́ṣẹ̀ ẹni gbàtọ́ tó ń sọ̀rọ̀ yẹn ànábì Ìsá alayhi salam gbàtọ́rọ̀ ni ọjà ilẹ̀ ní nàbí yẹn ọjà ilẹ̀ ní mọ̀ ọ́sán wà barran bi walidati nàbí láyé ẹ̀ka ní ọlọ́run ṣe mí ní barran bi walidati ẹni tó máa ń ṣe dáadáa sí àwọn òbí mi mo ń ṣe dáadáa sí òbí mi ẹni pé ìyá mi ìyá mi ti ń jẹ́ Mariam ó máa ń ṣe dáadáa sí walam yaj'alni jabbaran asiyan ọlọ́run bò ṣe mí ní shaqiyan walam yaj'alni jabbaran asiyan ṣàkíyàn olúwa bó ṣe mí ní jàbáàrọ̀ ẹni tó máa ń jẹpá ẹni tí wàá bùkún sọ̀wọ́ rẹ̀ ṣàkíyàn kò ṣe mí ní olórí burúkú so ó túmọ̀ sí pé ẹni tí kì í bá tẹ̀lé ṣì ń ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ olórí burúkú ẹ̀dá náà lọ́mọ ṣàṣàánú wa ìmọ̀ ṣe dáadáa sí òbí ìmọ̀ ṣe dáadáa sí òbí ká máa fún wọn ní ẹ̀tọ́ ìmọ̀ ṣe sí wọn inú àwọn iṣẹ́ tó lóore láńlá mùsùlùmí máa fi ń súnmọ́ lọ́wọ́ ni tó kí wọn fẹ́ súnmọ́ lọ́wọ́ tí wọn fẹ́ gba aládàá ńlá so kí wọn mọ̀ pé ah ọ̀nà tí wọn lè gba aládàá ńlá tí wọn lè rí aládàá ńlá wọn ni kí wọn jẹ ẹni tí ó ń ṣe dáadáa sí òbí Abdullahi bin Mas'ud òun lọ gba wa wọn ní sàlùtù nabiyya sallallahu alayhi wa sallam wọn lòun bí anabi ani ayyul amal ahabbu ila Allah ipe àwọn iṣẹ́ wo lèèyàn máa ń ṣe tó ṣe pé olùwọba wa nífẹ̀ẹ́ sí tó ṣe pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù náà làwọn náà níṣẹ́ yẹn bàtà nàbí ń ka nàbí ní as-salatu ala waqtiha kí wọ́n ti kírun lásìkò òun là kọ́kọ́ làmẹ́bí kọ́kọ́ da kò wọ́n tó ní thumma ay kí ni nǹkan tó tún dáa ní iṣẹ́ olóore tó yẹ kí ọmọ ṣe tó lọ́la ànábì ní thumma birrul walidayn wọn náà ni kí wọn máa ṣe ra sí òbí ẹni ẹni pé lẹ́yìn ìran téèyàn ti sin ọlọ́run iṣẹ́ tó tó kù téèyàn tó máa ń ṣe tí ẹni yóò fi rí ìyọ́nú ọlọ́run wọn ni ìmáa ṣe dáadáa sí àwọn òbí méjèèjì so bí anabi ṣe ṣàlàyé fún abdullahi bin masoud níjọ́ tí ó ń bi anabi léèrè pé ọ̀nà wo lòun náà fi lè fi súnmọ́ lọ́hùn iṣẹ́ iwu wo ni ó jẹ́ kí n jí ìyẹn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run anábì dákọ̀ ọ̀run lẹ́yìn ẹran kíkí anábì dákọ̀ pé máa ṣọ́ra sí òbí rẹ̀ méjèèjì ẹ rí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ ká wo àsìkò tí à ń lò yìí ẹ pé kódà àwọn èèyàn wọ́n ti gba ipò òbí ẹ̀ṣẹ̀ dáadáa sí òbí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n àwọn èèyàn lórúkọ ẹ̀sìn wọ́n sì rọra tẹ ìwọ òbí mọ́lẹ̀ ìṣẹ́dára sóbì wọ́n sì tẹ̀ mọ́lẹ̀ wọ́n wá gbé ipò àfàlẹ́ ní òkè tí gbé ipò àfàlẹ́ òbí bẹ́ẹ̀ sì ni àbí olùkọ́ wọ́n gbé lé òbí bẹ́ẹ̀ sì ni eléyìí wàláhì kò rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba ẹni tó ń jẹ́ òbí òun lọ́kàn lẹ́yìn sí ọlọ́run ẹ̀tọ́ lẹ́yìn ẹ̀tọ́ ọlọ́run lẹ́yìn ẹ̀tọ́ ànábì òbí lọ́kàn so àbáwọn èèyàn ń gbé ẹ̀tọ́ àfa síwájú wọn àmọ́ ní ufaddilu ustavi ala fadli walidi so ní bàbá mọ pàtàkì àfa mi ju òbí mi lọ rí bó ṣe kọ́ náà ní ufaddilu ustavi ala fadli walidi bàbá pàtàkì òbí mi bàbá pàtàkì àfa ju òbí mi lọ kódà tó bá ṣe kó bá rí gbogbo oore ọ̀dọ̀ àwọn òbí fún ẹni wàdáàkà oníṣẹ́ rí òbí mi rọ́bìl jésìmì òun lọ́kàn tọ́jú ara mi lásán nìyẹn ni pé òbí kà bí mi ni òbí ló bí mi oníwàlú jésìmì jẹ́ òhẹ́rùn kàláwà oníwàsáàkà rọ́bìl nafs oníṣẹ́ rí àfà òun ló tọ́jú ẹ̀mí òun olùkọ́ òun ló tọ́jú ẹ̀mí òun. wọ́n ní ṣe wá rí òbí òun tọ́jú ara wọ́n kàn bí òun lásán ni wọ́n ní àmọ́ ò ẹni tó sì tọ́jú ẹ̀ ní ẹni ara lọ wàláhì nínú òfin ọlọ́run kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ni ìyá ló tọ́jú ìyá àti bàbá àwọn ni wọ́n ara ni wọ́n bí ọmọ bẹ́ẹ̀ ni olùkọ́ òun ni ó tọ́jú ẹ̀mí ọmọ bẹ́ẹ̀ ni ló tọ́ àmọ́ nínú ẹ̀sìn ọlọ́run kò ju òbí lọ olùkọ́ ò ju òbí lọ sọlẹ́ yìí ara nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ tá a gbọ́dọ̀ ṣàtúnṣe ni. àwọn bíi Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní eh, Abdullahi ibn Abbas ó ní la a'lamu amalan ó ní inni la a'lamu.

tó ṣe pé akarabu ila Allah tí ó lè súnyàn mẹ́ni ọlọ́run tó lè súnyàn di ẹni ọlọ́run tó lè jẹ́ kí èèyàn súnmọ́ ọlọ́run tí ó fi dọ̀rẹ́ ọlọ́run min birril walida tó ju kí èèyàn máa ṣe ara sí òbí èèyàn lọ pàtàkì jùlọ ìyá èèyàn lóun òun ó wò òun wo gbogbo ní jẹ iṣẹ́ eré tánàbí ṣàlàyé fáwọn wọn rí pé kò sí tó tó kí èèyàn máa ṣe ara sí i ìyá èèyàn lọ sọ́ọ́dì pé àdéhùn yìí <laughs> oúnjẹ tó ń dá èèyàn lọ́tọ̀ pé ìyá ìyá náà ni ìyá so ẹni pé èèyàn gbọ́dọ̀ máa ṣe rárá sí òbí èèyàn pé gbogbo iṣẹ́ tí wọ́n bá lóun ṣe tó ń fẹ́ ṣe ẹni tí ń fi súnmọ́ lọ́hùn tó ń fẹ́ ṣe ẹni tí ń fi rí ojú rí ọlọ́hùn kò sí tí wọ́n lè ṣe tí wọ́n lè lọ lè ṣe tí ó wà lọ́lá tí ó lóore ju tí èèyàn ṣe rárá sí òbí yẹn lọ so bákan náà kátó fi lè mọ bí ìmọ̀ ṣe rárá sí òbí ẹni bó ṣe tó hmm. ṣe mọ̀ pé kéèyàn lọ sí ojú ogun ẹ̀sìn la ilaha illallah ojú ogun ẹ̀sìn inú iṣẹ́ ríra ńlá ni o tó jẹ́ pé tíyẹn bá kú ládàtà nàbí sọ pé yóò rí ojú rẹ pé yóò rí àlìjẹ́nà ọlọ́run tí yóò rí kì í ṣe kékeré ànábì wa ẹ máa wá wò abdullahi bin amir bin asim radiyallahu anhuma ó ní arákùnrin kan jẹ́ ila nàbí sallallahu alayhi wa sallam wá bá nàbí ìgbà tó dé fasta'dhanahu fil jihad wọ́n ní èmi náà anábì mo fẹ́ bọ́ lójú ogun mo fẹ́ tẹ̀lé àwọn mùsùlùmí lọ sójú ogun èmi náà fẹ́ lè bá wọn jagun ẹ̀sìn ìgbà tó sọ̀rọ̀ ifá anábì sallallahu alayhi wa sallam ẹ̀níkẹ́lẹ̀ anábì wí anábì ní ahayyun walidak ṣé àwọn òbí rẹ̀ méjèèjì wà láyé kọ́lá ó ní na'am bẹ́ẹ̀ ni àwọn òbí mi ń bẹ láyé kọ́lá nábì ní fàfihìmá fàjáhìd dánàbí sọ fún un lọ padà sílé sórí jihad rẹ máa lọ lè bá wọn lé àwọn òbí rẹ ni ọmọ lọ bá ń lé kọ lọ lè ṣe jihad lára wọn yẹn ni pé ṣe dáadáa sáwọn òbí rẹ òun ni. jihad rẹ tí ọmọ lọ lè ṣe fún wa sọ yẹn ni pé máa lọ lè wá ìyọ́nú wa máa lọ ṣiṣẹ́ máa wọ arí pẹ̀lú àwọn òbí rẹ ńlé gbogbo ládá tí a máa rí lójú jihad lójú ogun yẹn gbogbo ẹ̀ wà wàá rí sí látara máa ṣe ra sí àwọn òbí rẹ méjèèjì so níbi láti mọ̀ pé ah ìṣe dáadáa sí òbí ẹni ah nǹkan tó jẹ́ ẹ̀tọ́ láńlá ni ẹ̀ gbọ́dọ̀ fún wọn so bá a ṣe wọn ṣàlàyé pé gbogbo dáadáa ta ní kí wọn ṣe sóbi ẹ̀mí yìí èèyàn gbọ́dọ̀ jí kó tako ntí ọlọ́run bá bá wí o àbí tó bá ń jẹ́ àṣẹ ẹ̀sìn ọlọ́run ọba kí wọn mọ̀lẹ́ ọba ṣe dáadáa sí wọn kí fún wa máa lọ lè ṣe ọba adẹ́dà kí wọn mọ̀lẹ́ pé wọn fẹ́ tẹ̀lé àṣẹ wọn kí fún wa máa lọ lè ṣe ọba adẹ́dà sọ̀nàbí ni látọ̀ àìtẹ̀lé màkàlókín. So, fi ma'siyatil khaliq a gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá kan kó wá jẹ́ pé ìtẹ̀lẹ́dá yẹn ni wàá máa mú wa ṣẹ ọba adẹ́dà ọba tó dá wa sómi pé ẹni tó bá ń ṣe dáadáa sí òbí tí òbí wa ń wá pé dáadáa tó mo ní ọmọ ṣe sí mi yìí tó ṣe léyìí náà wọ́n á rí gbóyè nínú ẹ̀sìn pé ah níta gbọ́dọ̀ ṣe fílẹ̀ yìí a ṣe so ó ní ṣe nǹkan yẹn ó sì máa bọ́ bá ṣe rọra báwọn òbí rẹ̀ ṣe tí kò ní dá wàhálà kalẹ̀ ẹ̀rí péré láàrin nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá tó ń sọ pé wa in jahadaka ala an tushrika bima laysa laka bihi ilmun fala tuti'huma pé tí àwọn òbí rẹ̀ tó bá ń gbọ́ níyànjú tí kò ṣẹbọ pẹ̀lú mi tó ṣe pé á wọ́n sì máa tó yí ọ náà ni pé ẹkí ni yóò da ẹbọ ni fọlá tó tó ẹ̀rí olúwa ni má tẹ̀lé wọn àwa ò bá ti tẹ̀lé wọn yẹn náà wọ́n sọ ṣìbò ó máa fi dúnìyà máa ẹrù fani máa bá wọn ṣe lọ́nà tó dáa ní ìbálòpọ̀ tó dáa pẹ̀lú wọn wọ́n torí pé bóyá wọ́n ń ṣe nǹkan tí ò wọ́n hùwà tí ò àbí wọ́n ń ṣe ẹ̀sìn tí ò kó wá máa ṣàbùrù sáwọn òbí rẹ̀ ẹlòmíràn ni. òbí òun ṣe dédá òbí òun kò dúró dédé ihe mí ni pé kò má ṣe dáadáa sí dáadáa ní gbọ́dọ̀ ṣe dáadáa sí sórí tó bá ṣe dáadáa sí ẹlẹ́ṣẹ̀ tó pé méjì nìyẹn wọ́n ń jẹ́lẹ́ṣẹ̀ látara pé ṣe òbí rẹ òbí ń tí ń ṣe tí ń bí nínú sórí mi pé bí àwọn òbí wa kọlọmọṣẹ wa ní àṣẹyá ṣẹ bàbá kọwọlá ìjọkan oṣù rẹ pẹ̀lú ògùn Ọlọ́run ọba àwọn tí a bá fẹ́ pè sí orí nọ́mbà mi lẹ́yìn ètò so kápẹ́ zero zero eight one zero three three five one five four nine so àbí Ọlọ́run ọba kọmọṣẹ gba ìrun wa ká gba wa. Ah, ẹni tó jẹ́ olùgbọ̀wé ètò yìí náà ẹ̀rọ ọlọ́run ṣàbá wa sẹ́rù rẹ̀ lẹ́sàn-án o kò dúró tí kò ṣàánú rẹ̀ o subhanahu wa alaykum rahmatulahi wa barakatuhu.